is the fourth murder in two months. Can any one of you explain this? Um, sir, quite shocking, sir. All hands are on deck, sir. That is not enough. I'm not impressed. You guys feel snug as a bug in the rug. I want to hear a sensible solution. We have brilliant plans, sir. In a short time, we shall cope the situation, sir. Being brilliant is not a big deal when you achieve no result. People are dying. I want good result. Is that clear? Yes, sir. I'm sorry for the fittings. I want a good result, okay? Yes, sir. sir. Get out. So. It's a beautiful thing, you know. It's a very beautiful thing. It's one of the many beautiful steps people take in life, crossing from bachelorhood and spinsterhood to a more respectable and responsible lifestyle. I congratulate you both. Thank, Thank you. you. Okay, now to the other of the day. How do you want your special day to look like? Madam, Ignorance and inexperience are twins. And that's why we're here for expert advice. As expert advice is like a soccer bird to a soccer player. That's why we're here. Also, that's what you think? Yeah, you just read my mind. You know, a fault confessed is half redressed. So, is that your own view. Beautiful. Advice is cheap. Budget is key when it comes to planning any event at all. You tell me your budget, Leave all the running around and all the planning to the experts. Let's know your budget. Kick the ball. I'll follow in whatever direction it goes. Radio rédíò tiwantiwa tí ó ń kàn sí yín láti ìlú Ìbàdàn ẹ tẹ́tí sí kókó inú ìwé ìròyìn náà ìjọba àpapọ̀ ti ṣe ìfilọ́lẹ̀ ètò ìṣúná fún ọdún 2015 arákùnrin kan ni ó ti rí kú èò ní ọjọ́ ìgbéyàwó rẹ̀ ilé tí ó jẹ́ ẹlẹ́ẹ̀kẹfà irú ẹ̀ tí ó máa ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn àwọn ọlọ́pàá sì ti pinnu láti wá fẹ̀ẹ́ nídìí ìkókò. What a wicked world and wicked people and their wicked minds in it. Who offends who? This is a revenge. It can never be an accident. And this will be too heavy on the bride now. Eh? I pray that God should give her the fortitude to bear this loss. Amen. Amen. And I pray that the power in the precious blood of the Lamb will reveal the evildoers in Jesus' name. They will never go unpunished. Truly, so that it's so painful. But to me, I believe every man is an architect of his own fortune, for they get what they deserve. That's true. It's my prayer that that will not be a portion so that. Amen. Yeah, no. Okay, uh, let's get back to the planning. I have some pictures you need to see um, Church of this is a green wedding, for instance, has a blue one. ẹ ló débọ̀ ẹ ló mú mọ̀ kó ń gbọ́ mi. ẹ mò ń gbọ́ ẹ. sọ máa ń yáyàn lówó kó tún di wàhálà ni mo ṣe àtọrọ owó lọ́wọ́ ẹ. owó tó yá lọ́ọ̀dẹ mo ní kó dá padà. wò ó mo gbàgbé ẹ tí n bá ti lówó. ẹ ìwọ ò lówó ìwọ ò lówó ó dẹ̀ fẹ́ ṣe wedding ó lówó. ṣé tí ò bá lówó máa ń ṣe pàtí. ìyàwó pólíbàgì ló fẹ́ ṣe àbí àbọ̀ yáwó lọ rẹ̀ rùràwó. ṣé màá torí pé mo jẹ́ nǹkan mìíràn mọ́ sí odidi nàìjíríà gan jẹ gbèsè. nice one nàìjíríà jẹ gbèsè wàhálà nàìjíríà táwọn tó jẹ ń gbèsè nìyẹn táwọn tí nàìjíríà bá jẹ ń gbèsè ò bá lè gbowó lọ nàìjíríà problem tọdọ wọn nìyẹn. owó tó jẹ mí màá gbà lọ́wọ́ ẹ. ìwọ ló fẹ́ ṣe pàtí o. ìgbéyàwó ló fẹ́ ṣe yìí tó o bá dẹ̀ fún mi lówó mi wàhálà mi kọ̀ọ̀kan tó lè já sí o. wo ajídíkọ ariwo dẹkọ ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá gbé ara ẹ̀ ló máa fi nà. and let me put this to you ọjọ́ ayọ̀ ọjọ́ oríire temi kò dẹ̀ ní di ọjọ́ ìbànújẹ́. màá pè ẹ́ ó dẹ̀ tún pariwo wo ọ̀gá jákò lórí ìjọ. ẹ ẹ ló débọ̀ mi mi lórí agogo siwara switch off ìjáde láyé street kò sí wàhálà. Ah, ló ń ṣẹlẹ̀ wọ ẹ̀ ta ni. that useless destiny of a boy ṣùṣù yìí ni. kí ló wà fún argument tó tó yẹn ẹjọ́ ń sọ bẹ́ẹ̀. ẹ mo jẹ́ ló kékeré kan mo fi pé mo sọ fún ẹ gbà yẹn just because mo gbọ́ pé i'm preparing for my wedding ni mo ló ń fẹ́ ṣe wedding mo sanwó tó ń. Ah, ah. Allah, what kind of man does that? Ah, it's a destitute, useless one. It's a failure. I don't have to worry about him. But. Alright, eh, alright, eh, see. Don't be so lazy talk. Oh. No understand. Don't be talking like that now. Now you dey hold this person. As you dey hold and so, you suppose know as you go calm am down. You know be by say, ah, no ah no no no no ah ah not good. okay it's all alright mo ti gbọ́ ṣe. ọ̀rẹ́ debo to be honest with you see this time around eh, now you get what you want to do for front you no suppose get any argument with anybody anybody for now you understand because see what you want to do for backyard you know now just calm everything anything anybody just bring you go just calm am down say bra don't worry after my you understand just dey calm people down yeah. please. ọ̀ṣẹ́gun thanks ṣé wàá lọ́wọ́ kọ́lọ̀ yẹn. ṣé ló lè wà. ó wà bẹ́ẹ̀ tó. mo ní kó àlọ́ kọ́lọ̀ ló tó ń lé lọ́wọ́. ó fẹ́ lóye láti yín náà ni. níyàwó ìdá olójú méjì bó ṣe dùn tó bẹ́ẹ̀ ló ṣe kan tó aṣojú mi àti yín. Next couple, please come inside and hurry up. Who is anybody? We've been called upon. Who is my man? Your man is always in my care. You go inside, let me go and check your man for you. Okay? ayé mi o ayé mi o Madam, it's okay, it's okay. Please, madam, it's all right, it's all right. But, um, um, I'm very sorry for the audience. But I have to ask how it happened. I don't know, I don't know. Um, ẹ jọ̀ọ́ <laughs> madam ó ti tó ẹ jọ̀ọ́ jẹ́ máa lè ṣàlàyé fún wa ohun tó ṣẹlẹ̀ gangan ní pàtó. èmi náà mi ò lè sọ púpọ̀ nínú ọ̀rọ̀ yìí gbogbo wa la wú mi àdéhùn ni mọ́tírítọ̀ pè wá tí mo fi wá wọlé pẹ̀lú ìyàwó onítòótọ́ kò sọ́kọ ìyàwó láàrin wa àwọn tó gbé wọn kọ́ wá ní pípé wọn lọ rà kọ́ ṣàdéhùn làkọ́ gbáwí wọn ọ̀rẹ́ ọkọ ìyàwó tíyàwó fi sáré jáde àwa náà fi tẹ̀lé ọ̀rọ̀ ìwà tójú ṣu ọmọ yìí ó. ta ni ọ̀rẹ́ ọkọ tẹ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀. ọmọ ni ó ọmọ ni. Can you please tell us what exactly happened? Oga, I really wish this was a dream. Oga, for somebody that we left the house together this morning and now dead. Uh, Sir, somebody just wake me up. Am I dreaming? Ah, no. Uh. Ah. Mr. Kamzesto, calm down. Calm down, Mr. Kamzesto. Hey, man. Mr. Kamzesto, you are not dreaming. Mr. Kamzesto. Sir. Sure, accident happened. And you are in best position to tell us exactly what happened. We were together at the court premises waiting for the moderator to come and call us. And my friend came to me that he wants to pee and he left. Later, the moderator came and called us in. The wife came to me that I go and look for the husband. And I went. I met him dead. <laughs> ó ti tó Mr. me, ẹni sùúrù ẹ máa ẹ wo bí akọọgì òkè ń so a. òṣèlú ìzà. ṣé rí ọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ fún wa ló máa ràn wá lọ́wọ́ ẹ ṣàlàyé tó ẹ bá mọ̀ bó ṣẹlẹ̀ kankan ẹ ṣe fún wa ẹni sùúrù ẹ tó ọ̀rẹ́ yín tálẹ̀mọ̀ tí òun àti ẹjọ́ ní misunderstanding àbí wọ́n ti jà wọ́n ti parí ẹ̀ fún wọn àbí bóyá ìyàwó yẹn dálẹ̀ mọ̀ pé wọ́n jọ ń dùn kó tó dé fún fẹ́ẹ́ ṣe wẹ́ẹ́nì pẹ̀lú ẹ̀ lónìí. sá ìkó tí mo kàn mọ̀ ni pé ó ní ọ̀rẹ́ wa kan tó pè lórí fóònù ó sọ fún pé pẹ́pẹ́ sí o ó lówó kan tí ó bá fún lówó yẹn òun ò rò pé ẹwẹ́dì ẹ̀ máa ṣe é ṣe ìkó tí mo rí mọ́ ni bẹ́ẹ̀ sísá ìyẹn mi rò bóyá ilé ìtòhùn tó máa fi pa ó lè wá ní kó mi rò bóyá ilé ìtòhùn tó máa fi pa sáà ọ̀nà àdébọ̀. ẹ ẹ ní sùúrù ṣẹlẹ̀ ìsìn ẹ máa gbọ́ ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ àwọn ọkàn lọ́wọ́ ṣẹlẹ̀ ẹ náà ẹ ti put wa through náà irú ọ̀rẹ́ yín yẹn wedding yẹn ò ní ṣe ṣe ṣé débọ̀ ló ṣàlàyé bẹ́ẹ̀ fún yín nígbà tí wọ́n sọ̀rọ̀ tán ni àbí ẹ̀yin ń gbọ́ nígbà tí wọ́n sọ abẹ́ wà ń bẹ̀. tó bá sọ lórí. oh god ọ̀rẹ́ wa nílì ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa. kí lorúkọ ẹ. ṣùyí ní sá ṣùyí ṣé ọ̀rẹ́ yín ẹ̀ ṣó wá bí wedding yẹn náà lónìí. àgọ́ wa wọn ní àìkú wa rárá odò mo kó wa bẹ́ẹ̀ odò mo kó wa ní ọkọ̀ mo yẹ kó wa kó wa rárá. ẹ máa dé tó ń gbé. mo mọ lẹ́nu mo mo ní fóònù mo mọ everything pa ẹ̀ dísà mo ní everything nípa ọlọ́wà. ọlọ́wà. Ah. ẹ ẹ ẹnisun ẹnisun now Mr. Kamil láti lè ràn wá lọ́wọ́ dáadáa ẹ jọ̀ọ́ ẹ má bàa mi ọlọ inú jìnnà inú jìnnà ọlọlọ. ẹ ẹ mínísítà kan mi. sa ẹ tẹ̀lé wọn lọ́kùnrin lọ́gbà treatment yìí so the next thing I do. sa ẹ tẹ̀lé. ọjọ́ ńlá ibi tó ń bojú ọ̀nà ìgbàbẹ́ ó wọ́n bẹ̀ sílẹ̀ wọ́n wà làpálàpá ẹ̀ sì mọ̀ pé ẹ̀ káàárọ̀ ẹ̀dá tó jọra wọn ṣùgbọ́n ìlú náà làwọn nígbà tí gbogbo ìṣẹ̀lẹ̀ kò sí nǹkan tó ṣe sí àwọn ọdẹ wọn fọ̀nà sílẹ̀ wọn ń ṣàǹgbó ọ̀sọ́yùsì kò lè yé wọn ẹ sọ fún wọn ọ̀nà ò lè gbàgbẹ́ láyé ìlú náà làwọn nígbà tí gbogbo. that we have had several issues to deal with that had cost us diamond and gold. That's true. And as you may well know, discretion is the better part of courage. You know, delay could actually be very dangerous. That is why I invited you to look into the case. Better safe than sorry. Well, um, <clears throat> that's fine. But could you ask your boys to pack up the case files and prepare the suspects for transfer? Also, would like to have all the evidence you have gathered. I will tell the IPO to arrange that for you. Thank you. Look at this. This is what they wanted, right? Okay. Well, I had to convince them to go for this. Oh, okay. Oh, oh this. Yeah, I had to convince them to go this. for this. Like, who wants this? right? This. It's so 2001. this is better. Yeah, so we eventually did this. What would this Gentle baby. Hey, am I interrupting? Am I disrupting anything? Oh no, you're, you're so welcome. Mm. Hello. Hi, okay. Mm. Ah. Wow. Yeah. Success is 10% ability, 90% sweat. A bird builds its nest one step at a time. But let me tell you something. I really, really do love what I'm saying here. <laughs> well, what can I say? I must ruin whatever boat I find myself. Yeah. You see, thoughts and dreams are the foundation of our being. We are what we think we are. True that. True that. So, a good name is always better than silver and gold. A word is enough for the wise. Once it gets into his head, mm. it multiplies. Mm. You, my dear, have been positively impactful in my life, and I appreciate you. Thank you. So, how's your day been? Mm, my day, my day was so-so. Work for government. <laughs> I'm not complaining. Come on, tell me more. Oh, well, stressful though. But at the end of the tunnel, there will be light. We thank God. Well, um, Jetty. Yeah? I'm here to tell you something. What is it? we might not be seen for the next two days. Why? Are you leaving town? No, not at all. It's, it's just that this um, murder case has been transferred to my table and definitely it's going to take much of my time. Okay, I get it. Baby, please, for my sake, catch this man ruins my business. And I am promising you, even if it is because of you and your business and the integrity of my nation and myself, we will definitely see an end to this mess. Well, grace your elbow, baby. Thank you. Oh, well. I'm famished. Can we go for dinner? Hope you're uh, enjoying your food. Mm -hmm. Are you enjoying this? Yeah, of course. Hmm. Get to work. I really do appreciate you. I just want you to know that. You see, I'm an officer of the law a very strict man, very busy man. But in the domain of all this, you're there for me. You, you, you respect me, you respect my job, you cherish me. If my ex can do that, I will support you and I promise you hmm, that you will never regret no, know what I mean? It's okay. I thank you for appreciating me. But what else can I do but support you and pray that God should continually protect you. God should uphold you and make you victorious in all your endeavors. You support my job too. And you've been in this profession like several years before I met you. And it makes you happy, which is important to me. Whatever makes you happy, it works for me. And besides, you're on this case because of me. Ensure you get this criminal. It's killing my business. As I have promised you before, it's going to be done. I trust you, baby. I cannot even eat it. Come on. God damn it. Are you tired? Look at that. Jesus Christ. It's alright. it's alright. I don't need this. Rárá o. Mo rò pé náà máa kó wá ni. Bóyá ṣe báyìí, àwọn olùfẹ́ kó wá. Oh, ọmọ ìdè ti close o ọlọ́run fọ́nbù ṣó ọmọ ẹ̀kọ́ fọ́nbù tó dẹ̀ mọ́ pé máa bízì lọ́la ta lè gbàgbé láti lọ gbà bíi ẹ́ bùkún kí mo fẹ́ ṣe báyìí anyway ibo gan ni fóònù mi wà bóyá jẹ́ pé wúmà yìí bóyá ó lè bá mi fi ràn. wá wá wá wá wá ó yá yàwó ẹ tó ń béèrè bèbè ìdí kan ọ̀rọ̀ bídìí tí mo ti gbà láti gbà o. káàtẹ̀ wá ní mi ti gbà ṣáà mo ti fẹ́ràn rẹ̀ má pẹ́ o olùgbọ́ ọkọ yàwó. ẹ jẹ́ kí n sáré yọjú sí kó lè mọ bóyá ń lọ lẹ́nu wọn bá àlàlà lẹ́yìn. èmi á le ọkọ yàwó àgbébó ìṣẹ̀lẹ̀ o torí ẹ̀ mo ṣe wálé láti Àbújá bí o. alẹ́ wọ̀lá á ah, nípa tiẹ̀ máa fún ọ tán. Ah. ọ̀pọ̀. Hello, Denise. Uncle Michael. How are you? Ṣé o? Ẹ ẹ, ẹ má sọ fún mi kójú tí ń kọ yìí o. Ẹ <laughs> eh, àti èmi ní òtátà ló máa nà wá. Èmi àtàwọn ọ̀rẹ́ mi lọ síbi kan my wife to be in three days time, you know. Ẹ mm. <laughs> eh, do náà bùkún mi, kí ni títí ẹ̀ náà? Kí ló kẹ́ ń bẹ̀? Wo tójú ò bá kan ojú ti ń kán èmi o, wọ́n fẹ́ tètè lọ sílé ọkọ má dá lóhùn ọmọ kékeré lásán ló ń ṣe o. Ah, ẹ má tiẹ̀ dá lóhùn ọ̀rẹ́ ò máa lé sí i ọlá àbàtà uncle michael ńlọdọ tiẹ̀ fi ń sùn. ó yà máa sùn. Mm. jẹ́ ká sáré tẹ̀ má dá sí wa. Ah, má bínú àwọn ọ̀rẹ́ mi náà organize batch fún mi so ìbẹ̀là ń lọ sí mọ́kàn wọ́n pé kí n sáré for opportunity ẹ̀rí ẹ̀ ni because you might not be able to see me again tomorrow. kí ló dé ṣé ìwọ tó yẹ kó wà nínú ilé rẹ kó máa relax against next tomorrow kárẹ̀ tutù kí gbogbo ojú tutù. ṣé o ti gbà wípé àwọn ọ̀rẹ́ mi hànà mi ni. just take things easy. no problem. go dey take care. i will do that. good. wọ́n fẹ́ ṣọmọ fún ẹ ní ah. òṣàbẹ̀ ṣọmọ ẹ ṣe. èmi. èmi. oh trust me. Yeah. I want to search. Sincerely, I want to search. Oh. Eh, eh. Trust me. But ma sọ pé mo ní rí lọ́la. You might, you might not. Ma, sọ bẹ́ẹ̀ mọ̀, máa rí. Ṣé wo ni busy ni? Wá busy now. Ẹ máa busy but all the same, yọjú sí mi. Okay, but I'm not too sure. Ma, sọ pé o wà sure. Jẹ́ kí mi máa lọ́n tẹ̀lé. Eh, madam, I need to take my leave. Ẹ padà hmm. Okay, I'm sorry. Mm. Yeah. See you bye. okay ó dàbọ̀. lẹ́dọ̀. ẹ tẹ́kẹ̀. àwọn olùkọ́ àwọn àwọn bàbá tètè máa jẹ ẹ. <laughs> fi ń dá yín lójú pé fàájì fẹ́ bẹ̀rẹ̀ ni o nítorí èní gangan gangan lọ́jọ́ ayọ̀ wa ní báyìí mo wá fẹ́ pe best man celebrant wa láti bá wa sọ̀rọ̀ ṣókí ó yẹ bá àwọn fàtẹ́wọ́ gbé wọn dìde. mo kí gbogbo wa kú oríire ẹ̀bí pé kí ni ìdí tí mo fi kí gbogbo wa kú oríire. ẹ ṣé torí pé gbogbo àwa tá a wà ń bí báyìí ni selected people fún occasion tá a wá ṣe yìí fún báàtì ìfọ̀rẹ́ wa. ó yẹ ká fagùn jù báyìí lọ o bọ gbogbo aná la mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú lọ́tún lọ́sì ló jẹ́ ká ra ṣe ní ìwọ̀nba korobojo báyìí bọ́ ẹ mọ nǹkan ẹbí mi lè rè pé kí ni mi ì láì bá ṣe jókòó yìí why ẹ jẹ́ ká wọnú ara wa ká kọ́ mo lùbọ́ kí gbogbo ẹ̀jẹ̀ kó papọ̀ mọ́ mi kí sàn wọnú ara wọn ẹ get. mo ti mú dógóyàrò àná kí tẹ́ ẹ. she want to bend go. Ah, sorry for the gods. Now she say Morogo. What's it call me Lapa? bow? What's it call me Leo? Ah, sorry for the gods, the gods. Oh, oh my God, insanity. See your back calamity. Girl, I want to have it. Do I need your permit? Oh yeah, I need money. We got it. Baby, love, darling. We go donate that for you like charity. Oh, sour, cool, oh, fine. Oh, shaman. label yìí àwa la redefine. àwọn tán get me wrong lọ pé mi ní talk but tí mo mi strong ẹ̀ mọ́ ni mi lọ. mi ò fẹ́ mọ bóyá wọ̀ wọ́ báyìí. mo sáré mo ti nà ná báyìí. bóyá rò. àná kíte. àrò bá mi wé claro. I want to do ṣìnà today. ṣé wàá ó kẹrin girls. all good. Yeah. All right. Ẹ okay o. Ṣé go. gbọ́? Ṣé wá ti ṣe tán kẹ́ wá rí bàbá yín? Michael. Agbáyé. Ọmọ pé lẹ́yìn alẹ́ epo sí mi mọ̀. Ẹ ìwọ. Ìwọ tí mo mọ̀ dáadáa. Michael Michael. Àrùn àwọ̀ rí máa wọ̀ ní kò tí ò rí. Yes, sir. Yes, sir. how such a thing can happen within your neighborhood. No, this is very unacceptable. You know what? The suspect in our custody must be released immediately. Yes, sir. And make sure you keep a tail on him. All right, sir. Pack him up and get a post-mortem. All right, sir. told you you are the last person to see the diseased alive. Why did you kill him? I didn't kill him. I went there to do paro. So around what time did you leave there? I left the room around 4.30 You left the room around 4.30 Was he asleep when you left? Yes. Because he promised to marry you and is about getting married, that is why you killed him? Marry? No. Na paro I go there. You said he was sleeping when you left, so who paid you? And the person will link us nine pills. When you left the room, was he lying on the bed or on the floor? He lying on the bed. On the bed. But the person that linked you up with him told us you were the last person with him and you were the one that killed him. Hey, the river emotion. So she going not die. Who killed am, Oga? Are you asking me that? Yes, I asked you, Oga. Your friend told us that she left you in that room, that you are the one that killed him. My friend, Oga na lie she dey lie o. Na she left that room around 4 o'clock to 5 o'clock. yeah, Adémọ̀ṣẹ́ For a young girl of your age, doing such business, you will face the consequences. Yeah. You have to tell me now who killed Oga, oh, okay, I don't know person wey kill am. I don't know. I am very sure when you know the consequences, you will hold up. Mm. Who killed him? Oga, oh, okay, I don't know person wey kill am. Good day, sir. Good day, sir. So, see, um, diligence is the model. And as we all know, hard work brings so much fortune. We need to know that with these cases we have in our shelves, we are meant to get them resolved within a short time limit. To whom much is given. Much, is expected, sir. Much is definitely expected. Um, please, this investigation and how far have we gone with it? The girls that were the victim on the night of the incident they are in our custody. i have also arrested the, the middleman. You mean the best man? Yes, sir. And what information have you gathered? According to accounts, the girls left the hotel around 4.30 a.m. Uh, while the receptionist came by 6 a.m. and found the dead body. And did the account tally? Affirmative, sir. He did? Fine. Um, have you walked through the security footage? Uh, no, sir. Uh, but we have sent for everything and as we speak, we are gathering in. And also, sir, we had recovered the personal items of the victim. And um, we noticed that his um, last dial call was to his mom. And the last received call was from his bride. And several missed calls. Any similarities? Um, yes, sir. When the coroner moved the body, we noticed same set of numbers, only a little different this time around. We, we notice um, 07707 as against Please, take it again. 07707 as against the usual 070707. Yes, and the angle was on point at the usual place that we normally find it. Did we get any DNA this time? Uh, negative, sir yes, sir, it, it, it makes me want to puzzle, I, uh, I mean, think that this could be the handwork of a person, like a loner, from the signatures. The trace of no DNA, uh, uh, with, with, the, uh, the glove, uh, the number uh, slash on the throat. As this, whereas, of course, very similar. I want to believe it's just one loner, I mean, trying to do this. Uh, um, um, excuse me, we cannot just conclude that um, just because of this um, is a work of, of a luna. It could be a collective effort of one, two or more people. What about the calligraphy? I don't quite agree because it could be a cartel of serial killers doing the same job here. You know what actually baffles me is this cult. Yeah. The cult looks so precise. Can, can you take the next victim? Oh, zero seven. Zero seven. What's what's this? That's uh, zero seven, seven, sir. Zero seven zero seven. Okay. Yes. And the gloves. And that's the gloves. Okay. Yeah, the gloves. Do you know one thing actually strikes my mind, and I think it could actually be just one person, hmm. but he's actually trying to outsmart us. That leaves us with a very great job at that. So we can't afford to relax. Jesse, what exactly is this business turning into? I mean, it is getting worse by the second. Should we now say it has become a crime to plant diamond? Or what exactly do we call this? The wrath of God or that of man? My dear, that's a difficult question. But this is definitely man-made. Man? But what is man in question? Only God can answer that. Then, we are going to good of our own. Kódà ìgbéyàwó ṣíṣe dúró, bóyá àmùkún ṣe kàná, adáwọ̀ ìṣekúpani dúró. What do you think? Are you trying to be funny? Tell me, Temilolua, ọ̀nà fún ọmọ mo jẹ lánàá now. This is our only means of livelihood. Yeah, these killings are sad, but how can we feed our families? Mami, ẹ kó jókòó máa. Ẹ sì ń kọ́. Dádì ń Ok, ṣe yẹn. lẹ fẹ́ rí mi. bẹ́ẹ̀ ni sà. ṣé kò sí. kó má bàa sí ni náà ló jẹ́ àwa ọ̀rọ̀ àwọn ìgbéyàwó àwọn ọmọ ìlú gba ṣàdédé ni mo sùn ni mo lálàá aláìwá tójú sú mi ó kún mi lẹ́nu mo á rò báyìí pé jẹ́ kí wọ́n á tọ àwọn àgbà lọ mo gbéra mo débẹ̀ ní wọ́n bá sọ fún mi pé ká sún ìgbéyàwó àwọn ọmọ ẹ̀ síwájú. Si ká má sì lálàríwo ká má pariwo lé wa lórí ìdí nìyí tí mo fi ní kí wọ́n á gbọ́rọ̀ ìbá yẹn. ká má ṣe ìgbéyàwó èwo lálàríwo ṣé èyí tí tá a ti dájọ́ ọ̀rọ̀ náà tá a ti fi lé pọtí tá a ti fọ̀nà ọdún ká tí gbogbo ẹbí tí gbogbo ẹbí tí gbogbo ẹbí ti ṣètò kalẹ̀ ẹ bá ẹ ẹ ẹ ronú sí tẹ́lẹ̀ ṣe yí o. bàbá ẹ wo ìgbọràn wọ́n sàn jẹ́ bọ̀rọ̀ nù ẹ́ inú jẹ́ kí n sọ fún yín o. ẹ ẹ wo mọ́mì ẹ jọ torí ọlọ́run ẹ má bínú pé mo dá ọ̀rọ̀ mọ́ yín lẹ́nu ṣé gbogbo nǹkan tẹ́ sọ kalẹ̀ yìí kò lè ṣeé ṣe kò pọ́síbù o because ìgbà tá a sọ pé a fẹ́ kọ́kọ́ lọ sí registry ìgbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìgbéyàwó yìí ẹ̀yin náà lè sọ pé èwo làbọ̀rọ̀ wa máa kóra ẹni lọ sílé ẹjọ́ nítorí pé a fẹ́ ṣègbéyàwó pọ̀ oh. àtúnwá anípòkè ká ṣe ètò mọ̀mẹ́mu ẹ ká dẹ̀ parẹ́ sí reception ẹ wá dé sẹ sọ pé eléyìí ta tó sọ yìí kò lè ṣeé ṣe mọ́mí kò pọ́síbù o ah, ṣé òun ló mọ̀ sí ni. tùmí nínú máa láàgùn jìnnà ìyá wa ohun tó délẹ̀ hmm. ojú wo lẹ fẹ́ kí àwọn ará àdúgbò máa fi wù wá ọlọ́run ṣe wá lẹ́bi tí adámọ́ lè ṣe òjò tó kù tí ó rọ. ẹ ẹ kí ló wà wọ́n yín náà ẹ dádì ọlọ́run ò ní pa yín fún wa báyìí ẹ jẹun ọmọ pé ṣé rí gbogbo èsì tẹ́ ń fún màmí ni mo ti sọ fún wọn nígbà tí wọ́n sọ fún mi kó tó di pa débí wọ́n ní táwọn bá wá rí yín táwọn bá ṣàlàyé fún yín ẹ gbà bá yé yín torí pé ẹ jágbàlagbà ṣé wọ́n rí sílẹ̀ fún ọ padà bó ṣe ń sọ̀rọ̀ yìí inú mi ń dùn ẹ wò ẹ pẹ́ fún wa jù báyìí lọ. Ah, ah. Eh, bàbá Hmm. <laughs> Eh, eh, ẹyọ máa mi ló dáa fún wa a sùn rere ṣe ẹ rí ìyàwó tá a fẹ́ ṣe o yóò kúkú ṣe é ṣe ẹ sì fi inú soyún ẹ fẹ́ ìgbọ́mọ pọ̀n àmọ́ kò sígbà tá a tá a rí fi wọ́ o à ń ní sùúrù fún ètò ìyàwó. dádì ṣé nǹkan tẹ́ ẹ̀ ń ṣá láti sọ sí ni pé and bí tá a ti ń palẹ̀ mọ́ a à ń ṣègbéyàwó yìí. kò sígbà tá a gbé aṣọ táyà nílẹ̀ fi wọ́ ọ̀ ṣíṣe eh. náà ló kọ́ àpàdà sí náà ní So that's it for this. Uh, yes sir but about this um, room killer. I don't know if anyone has noticed this one character is eluding us. Is here in this picture. Is here and it's also here. Can you please illuminate? Yeah, it is posing to be a madman in all the background of these pictures. The question is, is he really a mad person? Or someone that is just trying to play a fast one on us, like a trickster? Could this be a coincidence? Or an intelligent setup by a criminal. Wait, wait. Do we have another case of um, Clifford Ojo in our hands? Oh, I perceive this is the wolf in sheep's clothing. Oh, so sorry. I'm late. I'm very sorry. This is very unusual of you. What happened? Yes, uh, we were all worried until I called him with the official line and they picked it, so I knew it was okay. On my way, sir, I saw a crime scene. And it's a groom again, murdered. He's dead. But the most fascinating part of it, I stumbled on a madman. And this madman is writing 07. the handsome and beautiful one. Love is a beautiful thing. Let's crack some ribs before we get down to business, shall we? Come on. Hello, ma. Cracking ribs now is like not putting on sweater in the winter. And yes. I don't get you. See, both families are saying this is not the right time for us to get married. But when? Indefinite. And why? I don't know. Undisclosed. Mm. Okay, at this point, ẹ jẹ́ ká bára wa sọ̀tọ̀ ọ̀rọ̀. Ṣẹ́rí ọ̀pọ̀ ẹ̀dá ló wà láyé èyí tó jẹ́ pé wọ́n máa ń gbàdúrà kí ọjọ́ ayọ̀ wọn dé. Ṣẹ́rí nínú àwọn tó ń gbàdúrà kọjọ́ ayọ̀ wọn dé, just very little of them ló máa actually rí ọjọ́ ayọ̀ wọn. Nínú àwọn tó wá rí ọjọ́ ayọ̀ wọn, a fraction of them ló máa actually ráyọ̀ gbà mú o. Ṣẹ́rí àwọn tó kù yẹn, ayọ̀ yẹn máa ń padà dìbànújẹ́ fún wọn ni àdúrà tèmi fún yín ni pé kọ́lọ́n jẹ́ ká fojú rere ká dẹ̀ fi ọwọ́ ara wa gbáre mu ẹṣẹ́ òkè ń dédé ṣe o ó máa ní nǹkan táwọn ìbéèrè kan tó ní pé kẹ má ti ṣègbéyàwó báyìí. àǹtí ẹ wò wá dáadáa ṣé àwa méjèèjì àjọ ọmọdé lójú yín a ti dàgbà a nǹkan tá a fẹ́ a ti tójú bọ́ à ń ṣọmọdé. okay fine so how do I come in. ẹ wọ àǹtí ọgbọ́n wo ni ẹ̀yin lè bá dá sí i tí ìgbéyàwó èèyàn fi ṣe ṣe we need to get married <laughs> ọgbọ́n wa ṣé rírò ètò ìgbéyàwó yìí ìpele èèyàn mẹ́ta la máa ń ṣe fún alákọ̀ọ́kọ́ ni àwọn tí òbí wọn méjèèjì ti ṣaláìsí tí ó dẹ̀ sẹ́ni tó máa dúró ń jọ ìgbéyàwó wọn ẹlẹ́ẹ̀kejì ni àwọn tí ó wà lókè ògùn tí àwọn òbí wọn ò ní opportunity láti join wọn lọ́hùn Ẹlẹ́ẹ̀kẹta wá ni àwọn tí àwọn òbí wọn fọwọ́ sígbéyàwó wọn yálà nípa class àbí race ọmọ olówó fọmọ tálíkà ọmọ ọba sọmọ ẹrú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣẹ́rí ẹ̀rí sọ mo fẹ́ kẹ́ ẹ ní lọ́kàn pé ìgbéyàwó tá a fẹ́ ṣe kò yàtọ̀ sí gbogbo nǹkan tẹ́ ká sílẹ̀. ṣẹ́rí ọ̀rọ̀ wá dàbí ìgbà tí ẹ̀gún bá gúnyàn ní ẹsẹ̀ tẹ́ bá filẹ̀ síbẹ̀ tẹ́ bá yọ ó máa dá ẹgbàá dáa jiná àdálẹ̀ ṣóyè yín sìn mo wá fọlọ́n bẹ̀ yín mo dẹ̀ mọ̀ pé àjẹ yín irú ọmọ tiwa kì í ṣe àkọ́kọ́ pa fúru yín ẹ jọ can you please just help us out. I can see your minds are made up. ṣé fún bí ètò ìgbéyàwó èèyàn mẹ́ta péré la need aside from the couple sure the chief bridesmaid and the best man or either one of the two of them. by they were available, oh fine. I understand. And then the wedding planner and of course the pastor to my blessed wedding. Eh? I'll of the wedding planner. to my buying put everything in place. Okay. Aside from this, we really don't need anybody. Then okay, Money Hotel sponsors now she our arrangements by the hotel sponsors the honeymoon. Lucky. Right. <laughs> Money. That's ah, all. Uh, the depth of my heart. mo ń bá ní àdìrà fún gbogbo tẹ́tẹ́ máa ń dáwọ́ lé balẹ̀ máa yọrí sí. àmín àmín àmín àmín. gbogbo ọ̀nà yín tó ti dí báyìí pátápátá lọ́nà máa ṣe fún mi. àmín àmín. pé a máa rí ìgbéyàwó yìí ṣe. consider it done. kẹ́ni. ṣé wàá máa fi jí láàárọ̀ làbáyé àwa lè máa kọ́kọ́ rí so that we we'll be able to finalize everything. It's okay. So you're laughing now. Um, <laughs> you're laughing now, eh? Thank you very much. Laugh up crap, crap. Thank you very much. Okay. Yeah, so yeah. see you guys. All right. Look forward to seeing you tomorrow. That's right. Okay, thank you, ma'am. Um, okay. guys, um, this is your room. You're welcome. What took you so long? She's been here all day. Má bínú sí today is my wedding day. Like you said, I need a best man. So I went for him. His name is Ake. <laughs> oh, you're the best man. Ah, yeah, yeah. Okay. Ah, eh, but you didn't tell me you're getting married today. Ah, má bínú mo ko ma bá ẹ lójijì. Ìwọ náà mọ gbogbo wàhálà tó ń bá mi fà. Ṣé yẹn sìn ni mo fi ní kí n wá nǹkan And thank you very much. àwọn àtúnwá bínú have mo parọ́ fún ẹ birthday tó wọ suit tó bí thank you very much eh? no problem. Um, okay so everything is under control Mr. I can just flow with the tide okay everything is fine okay um, so this is you guys room stay calm relax enjoy yourself when the pastor comes I'll come get you guys. but wait a minute where is my wife to be she's somewhere getting ready for you. Hmm? You know it's bad luck to see the bride before the wedding, right? Okay? Relax. Everything is in control. Okay? Eh, hey, Mayowa, secret wedding, is it not extreme? No, no, no, no, no. no. rí bẹ́ẹ̀, ìwọ fọkàn balẹ̀ ní tiẹ̀, yẹ ṣe lọ, là ṣe sọkọ oh, I really can't wait to get married. Smile. Hello. Hi. <laughs> okay, you're looking beautiful. That's changed. Okay, so this is the day, Yes. Okay. The groom is around. Really? Yeah. <laughs> Calm down. Right. Okay. Um, let me just find out where the pastor is right now. Okay. So I'll be able to extend you guys up. Because if I leave you, you do that makeup for I'll <laughs> I want to look extremely beautiful. Hello, sir, yes? Oh, okay, okay. Yes, sir, it's the same venue. Yes, same venue. Thank you, sir, thank you. Thank you very much, thank you. He's on his way here. oh, the pastor. The pastor. Okay, the pastor. Hello, town? Oh, I'm so sorry, you're busy? Oh, okay. Are you in town? Oh, oh, okay, okay, okay. Let me know when you're in town, okay? Yes, I'm in town, I'm walking to. Alright, alright, thank you. Take care, yeah. That's you. <laughs> you guys ready? You guys ready? -hmm. happy my life. Get you. Mayowa. Mayowa. What is it? I know you're under pressure. Let me get you drink. Mm. Um, I, I know your brand. Let me get you one. Thank you. Mr. King, how are you? Oh, I'm fine, Mr. King. Um, where is the groom? He's in the room. Oh, okay. Um, the pastor is around now. Okay. So let me go get the pastor. You get the groom, okay? Oh, okay. Um, just get ready. No problem. Okay? I'll yeah. do that. All right. Puxa, puxa. máa ríran o ẹ káàárọ̀ ẹ dákun sójú ara wọn. ẹ ṣe ti dáhùn. tó fẹ́ pamọ́ lójú ara ẹ o àwọn ṣúpà. Um, ẹ̀yin ni receptionist bí àbí. bẹ́ẹ̀ ni sá. ní ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ta lẹ́yìn ṣàkíyèsí ti ó gba reception ọ̀dọ̀ yín yẹn kọjá ṣé mọ̀ pé entrance kan tó wọ bíbá iná nìyẹn. ọ̀gá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe sọ èmi nìkan receptionist tó wà ń bì kò dẹ̀ sáàyè mi tó wọ bí tó jáde síbi àtọ̀ sí ibi tí mo wà wájú yẹn mi ò ṣàkíyèsí ẹnìkankan àyàfi madam tó wá gba hòtẹ́ẹ̀ síbi àti ọkùnrin pásítọ̀ kan tí wọ́n jọ wà lẹ́yìn mi ò ṣàkíyèsí ẹnìkankan. láti ọdún tí mo ti ń ṣiṣẹ́ ní hòtẹ́ẹ̀lì rẹ̀ ma mi ò ríre léèrè kíyàn kàn wọlé kó dẹ̀ pààyàn sínú yàrá just like that kó dẹ̀ lọ bẹ́ẹ̀ kọ́ mọ̀ rí any traces kankan ó jọ mí lójúmọ́ o. ẹ ń ṣe láti sọ fún mi ṣe wípé ẹ notice any other person tó wọ yàrá yẹn yàtọ̀ sí àwọn tá a ti mú àbáwọn tá a ti sọ wọn pa wọn. rárá ti tèmi ni pé kí n ti clean yàrá làárọ̀ kí n dẹ̀ lọ ṣe àwọn iṣẹ́ mi tó yẹ kí n ṣe báwo ni mo ṣe fẹ́ mú èèyàn tó wọlé tó jáde. ok ẹ ṣe. yes ma'am ok ma'am. Ah, so nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ gangan yìí ṣe fẹ́ sọ pé ẹ gbọ́ ariwo igbe àbí pé wọ́n ń fa wàhálà rárá. mi ò gbọ́ nǹkan torí ìta lọ́hùn ni mo wà tèmi láti mójútó ìta àwọn tó ń wọlé àtàwọn tó ń jáde mi ò lẹ́yìn mi gbọ́ ariwo kankan gbà yẹn sà. lẹ́yìn rẹ ọ̀gbẹ́ni wèrè kan mo rí tó fẹ́ fagídí sílẹ̀kùn wọlé iná sálí jáde pẹ̀lú àwọn èèyàn kó nu kọ́páǹdì lẹ́yìn ìyẹn mi ò rí mi mọ́ mo rí ju bá ń lọ. wèrè àbí. wèrè èmi nìkan sì mo wà lẹ́nà náà àtúnfọ́ náà. wèrè àbí hmm. kò ṣáà wọlé. àkọwọlé. Ah, all right then ṣe fẹ́ sọ fún mi nísìnyí pé kò sí any other movement tẹ notice àbí kẹ gbúrò ariwo àbí kẹ gbúrò irú ẹsẹ̀ tí ò yé ní understand nǹkan tó strange kò sí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀. ìyá wa ẹnu ọ̀nà jìnnà síbi èmi ò lè gbáriwo mi ò sì rí rí ní èjù bá ń lọ n tí n rí nǹkan kan tó jù bá ń lọ. any other information. to our office for proper investigation. Ah, ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ ń láti tẹ̀lé wa dé ọ́fíìsì wa. no kì í ṣe wàhálà tí àwọn ọ̀gá yín bá dé yẹn tó níbí wọn wá bá wa ní ọ́fíìsì wa àgbà yẹn máa tẹ̀lé wọn kó lọ. ẹ jọ sà èmi invite Koto kawasa. kan àwa sá. staff lásán náà wá sá. ẹ̀yin má ẹ má wọlé ẹ má wọlé. síwáàlà síwáàlà síwáàlà. nice one. Take it easy. kí ló ṣẹlẹ̀ bí ẹ̀ka nẹ́bà náà kò lè yé yín ṣebí ìlú ọ̀làwọ̀ kí bá ti gbogbo ẹ̀ Mr. Um, uh, oh, Man. kí ló ṣẹlẹ̀. he pulling a stunt on us? No, I don't think so. He's in a state of paranoia. Yeah. Yeah, I think this is very, very serious. We can't approach him this way. See, I believe we should just go and re-strategize. I believe so. I think we should go. We, should go now. Now. Kuliyo. <laughs> that investigation to all the department here? How's it going? It's in progress. We're making progress, but the only thing is that there's this man pretending to be mad. Imagine. It's always a constant feature in all the evidence gathered. Pretending to be mad? Who does that? Yes, sir. I don't know. Uh, but Enumapa uh, Mamo, that, that is that's I'm, um, I'm, I'm. Um. Oh. Hello, mami. Ah, ọkọ mi lẹ fún ọjọ́ mẹ́ta. Ẹ rà mà. Bó o ní sẹ́? Àlàáfíà ni mà, àlàáfíà ni mà. Ṣé bó ṣe ń ṣe mí ìṣó sì dá? O ò ní wálé kó wá wò mí. Eyín gbígbẹ náà bí mo bá gbé ọ ò ní pè mí kí ló dé? Ìhìn ayé kọ́ lè tó ń ṣe yìí o. Ẹ má bínú, ẹ má bínú màmí kò ń ṣẹjọ́ mi kò kí ń ṣẹjọ́ mi. n ò kúkú bínú n ò bínú n ò lè bínú sí ọ wo ohun tí mo ti wá ti torí ẹ pé o àbúrò ẹ yóò ṣe introduction lóṣù tí ń bọ̀. introduction àbúrò mi. on the seven la sì mú. ìjọ bẹ́ẹ̀ mọ̀ ọ̀gá mi nìyẹn. àbẹ́ ẹ̀ mọ gbọ́rọ̀ ọmọ ọ̀gá rẹ̀ ó ṣe wedding. ṣé wọ́n mọ̀ pé tẹnitẹni ni jẹ́ kí ta o ọ gbọ́dọ̀ mọ́ wálé. mo lè tún o. ọ gbọ́dọ̀ mọ́ wálé tó ti gbọ́ ìwọ lọ fẹ́ sí nǹkan. ọmọ ìyá rẹ ọ wálé ni. yes ma. Ah, mo máa wá màá mi iṣẹ́ ni mò ń ṣe náà iṣẹ́ ni mò ń ṣe mo máa àwọn èèyàn máa mi mú kí n máa wá. ẹ ẹ ọ̀dọ̀ àwọn ọmọ retí ẹ̀ ọ̀kàrí ọkọ mi. fún ọlọ́run tó jẹ́ kí àjọ ìní kó pé kó sì sojú ẹ̀mí wa ẹ jẹ́ kí a tún pàtẹ́wọ́ lẹ́ẹ̀kan sí a dúpẹ́ fún ọlọ́run lẹ́ẹ̀kan sí dàpọ̀ wà wá sàlàyé fún wa gẹ́gẹ́ bí o ṣe ríṣẹ́ wa tó jẹ́ bí òdòdó tí labalábá yẹn bá fẹ́ balẹ̀ tó wá wú ẹ̀ẹ́dọ́kàn àwa sàlàyé fún wa kí ilé méjèèjì kan ṣe kiri kí wọ́n mọ̀ ẹ bá mi pàtẹ́wọ́. ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi pẹ̀lú gbogbo ẹ̀yin tẹ̀tẹ̀lé mi wá sí bíbá ilé mi inú mi dùn pọ̀ lọ́jọ́ tòní láti wá sí àgbàlá yín torí mo rí òdòdó tó rẹwà mo sì fẹ́ já kí n fi ṣaya inú mi dùn láti fi Adéṣewà ṣaya lọ́jọ́ tòní. ẹ bá mi fi àtẹ́wọ́ fún ẹ adúgbò fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí Adéṣewà àwa ṣàlàyé fún àwọn ẹbí ẹ gẹ́gẹ́ bí o ṣe rí ní àwọn fámìlì ọkọ ẹ sọ àwa ṣàlàyé fún ẹ bá pàṣẹ. ẹ ṣé ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ìyá ọkọ mi ti mọ̀ kó tó dọjọ́ ẹ̀ ní pé wọ́n ń ṣèyà ọkọ mi ìyá mi náà jẹ́. ọmọ gidi ni lóòótọ́ bó ṣe rí gẹ́lẹ́ ló sọ. ẹ bá àtẹ́wọ́ àtẹ́wọ́ àtẹ́wọ́ àtẹ́wọ́ àtẹ́wọ́ so adúpẹ́ fún Ọlọ́run. hello Tani? ni ẹ à mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ fún mi ní ìṣẹ́jú kan màá jọ yín sìn one minute. àtijọ́ ń bọ̀ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ń bọ̀ ẹ bá wa pàdé ọkọ̀ ọkọ̀ ọkọ̀ ọkọ̀ bá a fi àtẹ́wọ́ gbé so adúgbò fún ọlọ́run pé àsìkò yìí ó bá wa ní ayọ̀ àti àlàáfíà ọpẹ́ ìfọlọ́run. Can you read me? Bravo, can you read me? Okay. The suspect is sighted. 100 meters away. Hey, yes, yes, yes. Over and out. can you read me? Bravo, can you read me? Yes, yes, yes. Now he's on your six. He's on your six, moving to your three. Everybody should be at a Ah. ọkùnrin sista ẹ ṣiṣẹ́ ń bọ̀ báyìí this time kí ló oh i'm so sorry I'm má bínú sí. bọ̀dá mi kan. kò lè mú kí boyfriend I'm going to. ẹ ẹ bọ́lá ti lè sọ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ jẹ́ kọ́. mo mọ ti bọ̀dá mi owó náà máa fẹ́ràn ṣe sí mi. Oh, oh, oh. mi dùn lẹ́nu. ẹ àǹtí mi ẹ̀yin kọ́ inú yín dùn èmi lẹ́ni àkọ́kọ́ tínú mi dùn jù lónìí tínú mi wá dùn jù ní kí n ta ló rí ọdún nínú ìgbẹ́jọ́ kẹrin rẹ̀ bóyá ló tiẹ̀ kọ́ ẹ̀gbọ́n arírà kọ̀ lọ́gbọ́n ló jẹ́ kó náwó nǹkan sí kó wá fẹ́yàwó kó wá fẹ́yàwó iṣẹ́ iṣẹ́ iṣẹ́ ló rù lórí ju ìgbésí ayé ẹ̀ lọ inú mi ló dùn jù lé náà àǹtí mi. Hmm, bẹ́ẹ̀ ni sóòtì ẹ̀ wá rí èyí tábùrò rẹ̀ ṣe èmi mọ̀ pé yókùn náà lójú ah, owó ṣe tiẹ̀ á ṣèyàwó tiẹ̀ náà Ah, ó yẹ kí lè ìpẹ̀lẹ́pẹ̀ tó bá sì wù kó mọ̀ ṣe. yóò ṣe tiẹ̀ náà lágbára ọlọ́run. báwo ta kí ni tún mú ta látẹ̀ kó ti yọ wọlé. kẹ́bá mi wò ó ta kẹ́bá mi pé wọlé jàre. Ah. ẹ jẹ́ kí a máa bá ètò lọ sọ́wọ́ dúpẹ́ fún olúwa. dúpẹ́ tí ọjọ́ òní tó sojú ẹ̀mí wa irú èyí kò ní wọ́n ń lé wa. ẹ wo àǹtí ẹ mọ̀ ẹ wá ẹ jọ. Dẹ́dayọ̀! Dẹ́dayọ̀! Dẹ́dayọ̀! Dẹ́dayọ̀! Itai, how are you? I'm fine, Sharon, thank you. Tayo, you need to be strong. This is the handiwork of the enemies. And their aim is to weaken your mental strength. This is time for you to turn your weakness to your strength. See, I've come to realize that it takes all sorts to make the world. Because yes. the negative i always one joining Yeah, yeah. I'm, I'm on my way. Good afternoon. Good afternoon. I know. Yeah? Yes. Oh, oh I'm sorry. sorry. I'll call you back. Sorry. Sorry, oh. oh, God. I'm so sorry. Oh. Thank you. Yeah, no problem. Thank you so much. Oh. Thank you. Oh, <laughs> Thank you. Oh. Come see me. <laughs> I'm sorry. See, I'm sorry for what happened to your brother-in-law. We just pray that God will help us to avert every other evil in our way. Thank you. Thank you so much. Amen. I like your bag. <laughs> I'm sure Isaiah got it. Really? I couldn't have gotten it myself. But you did got this one. Well. <laughs> Okay, you guys, I'm sorry. I really have to run. I have a business appointment I'm late for. Okay. Bye, Sharon. Bye. So, Taya, I have to be on my way. But you have to promise me you're going to shake it off. I will, Sharon. I promise you. Please, promise. Yeah. And uh, <sighs> thank you for your concern. You're welcome. I appreciate it. All right, I need Take care. gbójú mbẹ hm? gbójú mbẹ kí n gbójú mbẹ gbójú okay now can you remember anything the past the family what really happened is there anything you can remember. ó máa ń bí mi ó ń bí mi o ọjọ́ ńlá ọjọ́ ńlá ni ọjọ́ ńlá great day wonderful day marvelous day kumba <laughs> sunday july seven two thousand and seven ọjọ́ ńlá ni ọjọ́ ńlá ni tẹ̀sù ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ ṣùpà <laughs> great day marvelous day and cumbersome day 777. ṣẹlẹ̀ yìí kò sẹ́ni tí kò dùn àmọ́ mo nígbàgbọ́ pé ọlọ́run máa mú àwọn tó ń ṣiṣẹ́ yìí ọlọ́run máa mú wọn à ń gẹ̀dẹ̀ wò ó ṣe mọ̀ pé ní ẹ̀gbọ́n adídàpọ̀ ṣe mọ̀ pé iṣẹ́ tó ń ṣe iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ni mo sì nígbàgbọ́ síwájú náà pé ọlọ́run àkójú àṣebìyàn ọlọ́run àkójú àṣebìyàn ẹ má fi ọkàn náà fi ṣe ráyé ṣe àti ìyẹn má sọ̀rọ̀ bí aláìgbàgbọ́ mọ́ sígbà wo ah! ọmọ mi mọ bàtà tó sáìsì mi ọmọ aṣọ tó ṣe déédéé ọrùn mi a ọ̀sẹ̀ bí adé dàpọ̀ fún mi o. mọ́mí ó ti tó o ah! bẹ́ẹ̀ ò ṣe bẹ́ẹ̀ tó bá jù báyìí lọ ni ò bá ṣe mọ́mí. má ah! ọlọ́run bá mi dé bá ikú wọ́n kúndùn sùn fún ọmọ o. adé dàpọ̀. really really sad i mean honest oh, sad gan mọ́ mi ṣẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ yóò dẹ̀ ó bọ́dà ìtayọ̀ gan ibi tí àwa yìí lọ́kàn you want? ṣùgbọ́n when they kúrò níbi iṣẹ́ ṣàmọ́ iṣẹ́ tó ń ṣe òun gan ni lead detective kéèsì níbi iṣẹ́ wọn so ó bother ó bọ́dà ẹ̀ gan ẹ jọ̀ọ́ ma just take heart mommy. ẹ jọ̀ọ́ ah. ó dẹ̀ dàbí lójú pé lágbára ọlọ́run ó náà wá fojú àwọn tó ń ṣiṣẹ́ burú. From our investigation, the examination of the patients indicate that it is positive. He really has mental illness. Um, welcome, Baba. We really want to have some vital information from you. Wọ́n ní ara àwọn ẹbí àti ara um, gbójúmbẹ̀ ní. Ǹjẹ́ lè ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ tó fàárù nǹkan báyìí sí gbójúmbẹ̀ lára? Hmm, ẹ ṣeun, orúkọ tèmi ni Thomas Adénẹ́kan ọmọ tẹ́ ń pè ní gbójúmbẹ̀ gbójúmbẹ̀ kọ́ ló kọ rẹ̀ Johnson Adénẹ́kàn ló kọ tiẹ̀ àbúrò bàbá rẹ̀ ni mo jẹ́ hmm. ọ̀rọ̀ tẹ́ béèrè yìí ọ̀rọ̀ ńlá ni a dá ọjọ́ ìgbéyàwó rẹ̀ kalẹ̀ lẹ̀ tá a fẹ́ ṣègbéyàwó fún ẹbí ti pé ara ti pé a ti fi lé pọtí a ti fọ̀nà rókà ṣàdédé ni wọ́n pè láàárọ̀ ọjọ́ náà lórí aago látọ̀dọ̀ àwọn ìyàwó rẹ̀ a ní kí ló ṣẹlẹ̀ ó ní wọn ò sọ kankan fún un òun àtọ̀rẹ́ rẹ̀ méjì ni wọ́n jọ lọ ìgbà wọn dọ̀hún hmm, ni wọn ni wọn ṣàlàyé fún pé ìyàwó rẹ̀ ṣaláìsí gbogbo bí wọn ti sọ fún lọ́run tó kò gbàgbọ́ èsì tó fún wọn lọ́hùn léyìí tí wọ́n ń jápọ̀ fún wa ni pé ó di bóun bá dé ṣọ́ọ̀ṣì tó ń jókòó tó ń bá wọ ẹgbẹ́ òun tó rí ìyàwó òun lòun tó mọ̀ pé nǹkan ṣe òun. ìgbà délé tó sọ fún wa wọ́n á ti lè rí báwọn gbogbo apalẹ̀mọ́ àtẹ̀bí àtàrà àgbọ̀nà ó di ṣọ́ọ̀ṣì lọ. adé ṣọ́ọ̀ṣì àjòkú lóòótọ́ ní èdè ti pé ìyàwó náà ń bọ̀ àtàyè ẹbí rẹ̀ ìgbà tá a rí ní bá pe àwa tá a já gbàgbà a sì bọ́ ta ní bá gbélé a lọ́wọ́ ní bá níyàwó rẹ kú o ní mọ́júmọ́ òru ọjọ́ ìgbéyàwó rẹ ti ṣe ọjọ́ keje oṣù keje ọdún two thousand and seven nani ká bá a sọ̀rọ̀ ká pẹ́ tó sí i nígbà tọ́rọ̀ rí báyìí àwa náà wọlé a bá a sọ̀rọ̀ à ń sọ gbogbo ẹ̀ débi wọn fi ń ya káwọn ti gbókù rẹ̀ sí mọ́ṣúárì ìta àná ìgbàanu a sì bá a sọ̀rọ̀ tán ó jẹ wa náà o àánú ti gbọ́ ni sàdédé ló ké hàn asáré sí àdéhùn àgbálẹ̀ lọ ibi àti ìjòkó tá à ń ti ń sàṣàrò bó la ti ṣèlò eléyìí sí àti ó ti gba ìpìlẹ̀ bọ́ta tẹ́nìkan bá a ti kò ṣeré o. yà bàbá ṣé nígbà tí ìṣẹ̀lẹ̀ wa ṣẹlẹ̀ sí ẹ gbégbèsè láti ṣe ìtọ́jú ẹ̀. a a gbé ìrìn àjò tá a rìn lórí ọ̀rọ̀ yìí kéré àmọ́ ìgbàgbọ́ àwa Yorùbá ni pé bí wèrè bá ti lè jájà kò látúnṣe mọ́. so baba nítorí pé ìgbàgbọ́ Yorùbá tẹ̀yìn náà gbé lọ́wọ́ wípé tí wèrè bá ti jájà kò ní tọ́jú mọ́ kò jẹ́ kẹ́ ẹ gbé ìgbésẹ̀ láti gbé wá sí ilé ìwòsàn ìjọba bíi tẹ́lẹ̀ àbí ilé ìwòsàn àwọn tó ń tọ́jú àrùn ọpọlọ. ọ̀gbọ́n mi dókítà kò sẹ́nìkan tó ro kan ru eléyìí mọ́ nbò tí lè dájà àti gbà pé kò sátúnṣe mọ́. bàbá ṣé ìdí nìyẹn tí òun ṣe wá ń ṣe ikú pa ẹnikẹ́ni tó bá ti fẹ́ ṣègbéyàwó táwa kọ déètì ọjọ́ ìgbéyàwó tiẹ̀ lẹ̀. pa àwọn tó bá fẹ́ ṣègbéyàwó ṣé n ti ń bẹ lára rẹ̀ òjì lẹ́yìn lọ òun lè pa nìkan Um, doctor, do you think from your test uh, carried out on him, he has any violent tendency? Not at all. From our from the examination we carried out on him, the, the, the patient doesn't seem to be violent, doesn't have violent tendency. Well, except if threatened, because um, I think he is only suffering from a kind of dissociative uh, disorder uh, emanating from the trauma he suffered during the uh, wedding incident as uh, relayed by Baba now. Um, okay. I will relay every information back to my boss and I will pick up from there. So whenever we need any more information, we'll get across to you. Um, Baba, thank you so much. Thank you very much. àti àbádẹ́ tó ti nídìí kankan láti mọ̀ nípa um, gbójúmbẹ a máa tún pè yín inú wa dẹ̀ máa dùn kẹjẹ wa. jẹ́ kí n wá. What's going on? Good. How are you? I'm fine. She's so beautiful. Thank you. And you always make me happy. Every time. All the time. I, you know, I'm, I'm, a detective, right? And I've dealt with lots of complexes. Uh, okay, okay. Where are we going with this? I'm, I'm nervous. <laughs> I, I, I, don't, I, I don't know what to say. It's, I have never been this nervous in my life. I, you know I love you so much. And I love you too, baby. You won't leave me, right? Baby, I'm not going anywhere. You sure about this? I had wanted to tell you this. I, I, I, I, don't know. I have uh, a, a Will you marry me? Yes, yes, yes, yes. Yes? yeah, um, yeah. um, th this totally calls for celebration. I, sure. I, I, will get the wine. If it's too. Yes, man. I'm the man. I'm the man. I'm the man. Yes, yeah. Yes, yeah. Yes, yeah. I'm the man. I'm the man. I'm the man. You're the man. Yeah, I'm the man. I'm the man. I'm the man. I'm the man. You can tell everybody. You can tell everybody. Go ahead and tell everybody. I'm the man, I'm the man, I'm yes, the man. Yes, you are. Yes, I am, yes, I am, yes, I am. <laughs> I'm the man, I'm the man, I'm the man. Come on. <laughs> I'm the man. Yes, you are. <laughs> so, how is it going to be? Uh, let's take this show to the Show one? Mm-hmm. Enough for that? I know. <laughs> Let's go. shut. Let's take a look at the evidence again. We all know that um, the gloves are a constant feature. And um, our findings reveal that um, this is an old trend that was popular between the year 2006 and 2008 and completely out of use now. I saw this exact gloves at uh, Basil's house. You know Jetty is the wedding planner. She might be able to shed more light on this issue. I suggest we call Eitan to come along with um, Jetty. You know, um, let's work this new angle. It's worth looking into. All road leads to Rome, you know. Yeah, that's fine, but we can't compel Jetty to come. We can only plead with her to come around. And I hope she obliges us. Yes, she will. But let me give him a call. Do you remember this? What's all this? And I thought you were smart. Hell, you even thought you were smart. ṣá? Don't tell me. Shut up! He's not picking his call. But why is he not picking up? I don't even understand. I would advise you call him once again. Maybe I should try his private line. to do that. sought to deserve these horrible things from you. Shut up! You think I'm the bad one? No. No, no, no, no, no, that's not it. I'm the good one. I'm the one saving women from the likes of you. Even if I have to die, would I have the right to know the reasons? to know why. You want to know why? You want to talk? Let's talk. The seventh day of the seventh month of the year 2000. Nonsense, Lele now. Total rubbish, utter nonsense ni. Ah, ṣé a bá dé ni kò ṣe sùúrù. ṣé àwa là ń ṣe rubbish àbí ṣé wà là ń ṣe rubbish wọn kí ni problem ẹ náà ṣe bí thirty minutes la fún wa behind schedule what's your problem. thirty minutes tọba we should have there one hour thirty minutes ago one hour thirty minutes ago Why you don't, you don't do things right àárọ̀ ló ṣẹ̀ṣẹ̀ ń plan ló ṣẹ̀ṣẹ̀ ló ń get àwọn kankan tó bá yẹ ẹ máa lóbìnrin ló ń di lẹ́yìn ṣé irú ojú èmi báyìí ló yẹ kó kí wàá tọkọ ẹjọ máa hágìl lára ara yín ẹ eh, what is wrong with you. ẹ wọ ẹ wọ èmi ráyè gbogbo rubbish èmi ráyè gbogbo rubbish tó ń ṣe yìí o kí ló ń fa gbogbo nọ́ọ̀sẹ̀sì yìí náà torí pé apá dé ṣé wọ́n ti pẹ́ jù báyìí. tọba jẹ́ tolúwa ah, ah, ẹ má gbèsù láyé o ṣé irú ojú nílé yẹ kẹ́ máa jà ni. Ah, after all àti one premises wọn ò ní pẹ́ pé wà ẹ wo ṣáàlì máa lọ báyìí ṣáàlì bọ́lẹ̀ báyìí. oh wrong now i mean it's tot totally wrong. he said it's, it's not done. ẹ má bínú ẹjọ́ sórí àbùkù ẹ̀ náà. kí n bẹ̀ títí kí n bẹ̀. ṣé sórí. ìwọ náà bẹ̀ ẹ́. kódà má bínú sí mi jọ ẹ ọmọ kémi náà ń bínú báyìí mọ́mì ló pè mí lọ ìfún fún agbóríṣiríṣi nǹkan tí mọ́mì sọ fún mi ìwọ náà ò ní láìkẹ́ náà. ọ mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ kò sí wàhálà. ó oh, small phone smile náà. Ah, mo ti gbọ́ kò sí wàhálà mo ti gbọ́ tọba jẹ kó tán síbẹ̀ ah, ṣé tọ́ bá pè yín wọlé nsìn ẹ̀yin méjèèjì ẹ̀ gbé bínú wọlé kò yẹ kó rí bẹ́ẹ̀ náà. ẹ má bínú kó ṣe fún mi náà. Tobasmith, will you have this woman, Mojeti Oluwa, as your wife to live together according to God ordinance in the holy estate of matrimony? Will you love her, comfort her, honor and keep her in sickness and in health and forsake all others keep yourself only unto her as both shall live. Tọ́ba Smith, will you have this woman, Mojeti Oluwa, as your wife to live together according to God's ordinance in the holy estate of matrimony? Will you love her Comfort her, honor and keep her in sickness and in health, and forsake others. Keep yourself only unto her, as both shall live. No. Kí ló dé? No, pastor. Ṣé èmi àti arábìnrin a lè fẹ́ra wa? Kí gbogbo ẹbí àti ará tó wà nígbà ìkọ́ wọn bínú. Ṣé tẹ́mi àti ẹ̀ bá fẹ́ra wa? ìgbésí ayé mi àti olè rárá kí lẹ́yìn náà kẹ̀kẹ́ bá mú ẹ̀mí àwa méjèèjì kúrú ni mo fi sọ mí bàí lẹ́nu kí oníkálukú máa lọ́ọ̀lù ẹ̀. ẹ bá ti yanjú eléyìí kẹ́ ẹ tó kóra yẹn wá síwájú ọ̀tá èmi náà fẹ́ ṣe níwájú yín níwájú àwọn èèyàn ẹ̀ níwájú àwọn èèyàn tèmi àti níwájú ọlọ́run ah, pastor i am out ni o ṣe mọ. Ah, ah, tọ́ba ní sùúrù náà kí ni gbogbo eléyìí. sori mo ṣe ń lọ yìí báwọn ẹ̀ tẹ̀lé mi

You're not sorry. You don't get to be sorry. God damn it, I'm sorry. You're not sorry. You don't even know what happened next. You don't know. Oh, you don't know. I lost my damn mind for years. I lost my mind. I lost everything. Everything damn thing I worked for. I lost everything. So, I decided. I made up my mind to avenge women. Separate the chaff from the wheat. To be the one that saves women the likes of you. And now, you know it me. And you propose. You want to ruin me again. I killed every girl in those damn case files you have in your study. Um, Mr. Mayor. Okay, um, the pastor is here now. Okay. So um, let's let's get you home. Oh, turn around, turn okay. around. Let's let's let's let's say this. See? Now you have to die. I have to kill you. Now you know. If, if, if I spare you, say by chance, I just, I, I think about it. And I decide to spare you. You're gonna hand me over to the police. And no, no, no. That's, that's not how I wanna die. I want to kill you. And then kill myself. Go out in a blaze of glory. The death of a hero. That's what I am. So darling, you're gonna die. signs of the group killer everywhere. Blood, gloves, the number. We need to move out. We need to... Do you want to shout? Do you want to shout? Do you want to shout? gonna die. If you don't shout, you're still gonna die anyway. Do you hear me? You misbehave, you die Am I clear? Do I make myself clear? Touch me. I need to ask you a question. I need to ask you a question. There's, there's something. You, you can see it. But then, when you get closer, your brain? What is it? I don't know. I don't know. Oh, you're gonna die. What is it? It's a mirage. A oh, what? It's a mirage. A mirage. A mirage. It's it's a mirage. A mirage. That's what I am. You thought you had found a wife. Hell, you even proposed to me. You proposed to me. And then you got close. And it's me. The angel of death. I'm gonna kill you. do I do It's a mirage. Vengeance. It's not there anymore. I don't see it. Arábìnrin, èmi ẹ̀ ṣe ń bẹ̀ ọ́. you? ìbá, ẹgbẹ̀mí lọ, ẹgbẹ̀mí lọ, ẹgbẹ̀mí lọ, ẹgbẹ̀mí lọ. nìkan mo rí mbẹ́ ń ló nà bàn irin tútù àti sunkún náà ló ń dẹ̀ sọmọkùnrin kan oko ní tí ń bọ̀ ń jẹ́ kí n dóòlà wọn bí ṣé fìbọn lé mi káàkiri nu irin tútù àti sunkún náà bí mo ṣe pàdé yín nù ìbọn mi mo tún rí ìta lẹ́yìn ẹ dákun. ẹ ẹ tètè yìí ṣé ẹ mọ bẹ. àbúmọ bẹ. ẹ lè rí ìdúrà dé bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni. ẹ má wọrí ọlọ́pàá làwà. Ìtayọ̀. Ìtayọ̀. Ìtayọ̀. Ìtayọ̀. Ah, arákùnrin, arábìnrin, ẹ mọ̀ rí ni. Ẹ ẹ àmọ́ kọ́líìgì wa náà ń jájọ́ ṣiṣẹ́ ni. Ó mọ̀ ṣe. what took you so long? I'm so sorry. Just it's, okay, it's okay now. Ìtayọ̀! Ìtayọ̀! Ìtayọ̀! Ìtayọ̀! Ìtayọ̀! jẹ́ tó lọ́wọ́ drop your gun. lórí drop your gun. lórí ẹgbà lórí. come with us. Because this new bread of life feel? I'm gonna be back on the At least I'm still breathing. Yeah. yeah. Thank God. So, where is she? you see.